أقول لكم السلام عليكم ورحمة الله وبركاته آه، حياة الإنسان حياة الإنسان ليس فيه أي خير إن لم تكن موصوفة أو متصفة بالإيمان ومما يعين الإنسان على بلوغ الإيمان هو أن يفهم حقيقة الإسلام لأن الإيمان درجة بعد الإيمان فإذا فهمت حقيقة الإسلام توصلك هذه الحقيقة إلى نيل السعادة الإيمانية التي أعلاها الجنة لأن الجنة هي ثمرة الإيمان فالذي فاز بدخول الجنة هو بإذن الله ممن أعانه الله بتوفير أركان الإيمان ومما يعين الإنسان على فهم الإسلام وفهمه للقرآن وأحاديث النبوي لأن القرآن نعم طيب جمعت اثنين فهم للقرآن والقرآن يفهم عن طريق أحاديث النبي صلى الله عليه وسلم وهكذا بين لنا حتى في القرآن الكريم لهذا أحيانا علماؤنا السلف يفضلون قراءة من أحاديث النبي صلى الله عليه وسلم على قراءة من القرآن ليس أنهم يساوون بينهما لكن قالوا آلة الفهم أحوج إلى نيله قبل نيل ما تريد أن تتفهم منه مثلا واحد يريد أن يعمل إماما والشرط أن يكون حافظا للقرآن وقال يريد إمامك قبل حفظ القرآن لا ينال مصدر مصدر فآلة الفهم هو هي فهم أحاديث النبي صلى الله عليه وسلم وبهذا يسهل لنا فهم القرآن لذلك أهل الحديث أهل القرآن لأن النبي صلى الله عليه وآله وسلم حياته كل كلها حياته القرآن هكذا أجابت أمنا عائشة لما سئلت عن خلق النبي صلى الله عليه وسلم قال خلقه القرآن فإذا بدأ الإنسان يدرس حياة النبي من أقواله وأفعاله وإقراره وتكريره وسكوته وتركه هو نقول حقيقة يدرس القرآن لأن القرآن حياة عن آيات النبي صلى الله عليه وسلم فأحرى لنا أن نكثر من قراءة الحديث حتى يسهل لنا فهم القرآن وطالما يناقش أهل الحديث وأهل القرآن قالوا من هم الذاكرين الله كثيرا الذاكرون الله كثيرا من هم قال أهل القرآن نحن وقال أهل الحديث نحن بلا أدنى شيء قيل لمن قالوا نحن لا يمر بنا حديث إلا ونذكر اسم الله صلى الله عليه وسلم مثل حدثنا قال حدثني قال سمعت قال أخبرني قال أنبأنا قال رسول الله أولا تذكر الله ثم تقول صلى الله عليه وآله وسلم هذا ذكر لذلك قالوا في تفسير والذاكرين الله كثيرا والذاكرات الذين يكثرون ذكر الله ما من الحديث وقال الله الله سبحانه وتعالى رشاد رسول في أنبانين بين جيمة كبيرة لا تتفلون

àdúrà gáwà lẹ́ẹ̀kẹsì àti ìjókòó ìdá adélànà àdíjì àfáwà Nu'man ibn Bashir tó ń sọ̀rọ̀ nípa àwọn mutashabihat nínú tá a ṣàlàyé fún wa ni pé èèwọ̀ oníkẹ́ máa lọ síbi tó bá rújú èèwọ̀ oníkẹ́ máa lọ bá gbé pé ẹ̀rẹ́ mi ò èyí tó rújú èyí mo fẹ́ máa bá mú ṣe àwọn ti lọ́rọ̀ kílẹ̀ ká jìnà sí i tó bá ti kílẹ̀ èèyàn máa ń ṣe ìjọ ọba ti clear kí yẹn jìnà sí aṣọ tó bọ́rọ̀ tí wàá clear yẹn o kì í ṣe gbogbo yẹn ní ọ̀kí ẹ̀kú àṣàlàyé gbélé lánàá o lè má clear bébí gẹ́gẹ́ bí mo ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ẹ̀kọ́ ṣùgbọ́n àwọn atákọ́ ìní ní ó yọ clear fún wa ọba rí bẹ́ẹ̀ sàṣàlù àìlẹ̀ dìgírì nǹkan tún láta àlẹ́ mi àfáwọn ẹ̀sán àbùbánu ní déyàn ọba gbọ́ nǹkan rẹ̀ eléyìí mọ́tíláàkì ni eléyìí ló pọ̀ ìyá dáa eléyìí ni khan eléyìí ni àrùn eléyìí ni mùsùlùmí eléyìí ni mọ́tíkà gbogbo ẹ̀ ni wọ́n ṣàlàyé fún yàn bẹ́ẹ̀ kò eléyìí náà tún eléyìí náà tó tó lè mú yàn sọrú yìí ọlọ́run ọba láti fi kankan jẹ ìmáàmù Ibn Abbas radiyallahu anhu wọn á ní ọlọ́run ọba ní wọ̀rọ̀ ọ̀sẹ̀ kó nà sílẹ̀ mi wọ̀rọ̀ ọ̀sẹ̀ kó nà sílẹ̀ ẹ̀yìn ànà mi kò sí tó lè lè sọ bẹ́ẹ̀ ìmọ̀ ni èyí gbọ́ mi jábọ́ tí màá bá débẹ̀ tán ìdí ìmọ̀ àtúntàrí yẹn sọ ó dá lójú ni pé ìmọ̀ tí ò bá yẹ ti wá èmi lè lè sọ lóyún yín lè síbẹ̀ náà bá ti sọ̀rọ̀ ní àwọn àjọra wa lójú o wọ́n yẹ kó lóun ọmọ dá àwọn ọ̀pọ̀lọpọ̀ kan táwọn máa gbọ́ nǹkan yín tẹ́yìn àwọn ọmọ tí ó lọ́dọ̀ wọn ọbẹ̀ ọlọ́run ọmọ asọ́láfún apá apá lójú ọ̀nà ọ̀nà gba àlékún dáadáa wọn lórí níta sọ pé kí ẹ sá fún ìrújú ọ̀rọ̀ ìrújú ọ̀dà ká má sọ pé ìrújú nìkan nínú fìtínà tẹ ṣùmọ́ nílé fún wa ẹ dé nínú àwọn kàtà ẹ máa ń dè pé ìdíṣẹ́ ìtọ́nù máa ń lé ní pé kí aṣá máa ní ìrújú. ṣé ẹ bá wá rí gbogbo mọ́sálà àwọn ẹlòmíì gbogbo mọ́sálà kan náà fẹ́ẹ́ pè ní ìrújú dá pàápàá tó tètè bẹ̀rù àwọn kan ní ọ̀rújú kẹ́rì kan máa bèrè bọ́ọ̀rọ̀ ṣòkò tó rújú ní ẹ ṣẹ̀wá wo bá kiri àwọn bá kiri yẹn ibi tí ẹ náà máa ń wọlé ló ṣẹ̀ ní fara mi sọ pé ìnáka lẹ́sà mi ẹgbẹ́ mi ìkan yín máa ń lọlẹ̀ ẹ mọ̀ pé ọlọ́run dá wa lóríṣiríṣi ẹ̀rọ ní ọ̀tún díẹ̀ tó bá wọ ṣòkòtò ẹgbẹ́ kan yóò lọlẹ̀ tó gbẹ́ kan lọ. ṣèjìmọ́ ni ń bẹ fún ó ṣe pé ẹgbẹ́ kan tí ẹ̀tọ́ lọlẹ̀ ẹ gan pẹ̀lú ẹlòmí ọ̀tún díẹ̀ ẹlòmí òtún díẹ̀ ẹgbẹ́ kan tó lọlẹ̀ ẹgbẹ́ yẹn pé ṣòkòtò rẹ̀ dójúgun àbáṣọ rẹ̀ dójúgun ó kàn ìmọ̀ àtibá ti ní kó lọlẹ̀ báyìí sáré fà sókè àrẹ́bí ni torí ogun tó ló ń ṣe yìí o láti tàbí fún ẹyẹ fàálù òkè ọ̀la ìwọ sínú ẹni tó ń ṣe ní ìyára tó ń ṣe lọ́nà pé bó bá ṣe lè rí ẹ̀ ni pé àbúbákìrì tó bá lọlẹ̀ gẹ́ńtẹ́ ẹgbẹ́ ti ṣẹ̀rí tí sòkòtò rẹ̀ àbá rẹ̀ bá kọjá àkókò yóò sáré fà sókè àti téèyàn bá wá dé níbi lọ pé ìtòlè mọ́ bákìrì dẹ́tà náà bí lè purify àdìgbà náà ní sallallahu alaihi wa sallam ó dìdí pé ní kùyàlá ẹjọ́ bá wá jẹ́ kùyàlá tí ò ṣe ní akọ bátọ́rù láti lẹ́yìn tó pọ̀ òótọ́ wípé kò sí problem ẹni tó bá gbúrò àdìsọ́nà ìléwájú ọlọ́run ní bíi torí tí ẹlẹ́yìn ṣe máa ń kó ẹ̀kọ́ níbi tí ẹ wọ́n jẹ́ kí ṣubú àwọn àṣòkòtò rẹ̀ ẹlòmí microscope rẹ̀ ẹ̀dùn mọ̀ bóyá ó ṣe ní sùtà ẹ wà á dúró báyìí wà á mọ òkè òkè ó kú díẹ̀ kó kọjá ó ti gbàgbọ́ pé kà rọ́ọ̀rá yín yàrá á àwọn lè yín máa ń ṣe fún hàn ní. a gàbá ń wẹ̀yìn olùmọ̀ pé tó bá dé ibi tí tòkòtò wọn bá ti ń wọlẹ̀ just one step for kàbáyé yóò ṣe déédéé tó bá tún ti dé ibi tó ti tòkòtò ti lọ sókè kí lọ́ọ́ ṣe o ọ àwọlẹ̀ ìfẹ́mà ní ṣíkú ẹ̀yẹ sàákù látara bẹ́ẹ̀ àbá sọ pé tí nǹkan bá rújú lẹ́yìn bá ti ṣàlàyé pé ṣùgbọ́n kò dáa ṣùgbọ́n àwọn ṣùgbọ́n àníwà sọ pé lọ́dọ̀ ọmọ sùlámùlẹ́yìn ṣùgbọ́n àméjì ọmọ akẹ́kọ̀ọ́ yóò fèsì rẹ̀ alákọ̀ọ́kọ́ alíṣtìbáhùn fi dẹ̀lẹ̀ alíṣtìbáhùn ẹ̀bá ti sọ tí máa kọ́ ti ṣúgbà fún alánà alìṣìbáhùn fi dẹ̀lì ó ní kí ẹ̀rí yẹn kọ́ máa clear ó ní kí ẹ̀rí yẹn kọ́ máa clear àbíká máa mà pé ẹ̀rí yẹn bóyá ó sọ̀hẹ́ àbí ọ̀sọ̀hẹ́ tẹ́nìkan bó tàbí àbá sọ pé ìyí dèjì máa ń yanjú yìí a máa ń pè ní tàkìríjùl mọ̀nà kí wọ́n pé tàkìríjùl mọ̀nà tó ní pé tẹ́rẹ̀ bá ti mọ̀ ẹ̀ ṣe tàkìríjà ìdí tẹ́ntọ́ bá yẹ bẹ̀rẹ̀ jẹ́ òní ìsì abẹ́ tó náà bá ti ń kàdíra ọba tí mú ọmọ rí pé tàkìríjì ní afá yìí sí tó bá wọ afá yìí ó rí pé òun ṣe kìíní kejì tí ìsì ìdárúkọ yìí tàkìríjì ní pé àdìsí tó kó tiẹ̀ yóò abẹ́ yìí ṣe tàkìríjì tó gbé ẹ̀rọ pé ní túrùkù tó wá lọ́dọ̀ pẹ́ àlẹ́dẹ́gbẹ́ Bukhari ọ̀tọ̀ bá fẹ́ dẹ́gbẹ́ Bukhari ká dárúkọ pé àdìsí ìmí tó wà nínú bírò adábòjú sọ̀tì bọ̀gá má dárúkọ jù tí ọmọ gbé lọ́dọ̀ ìmọ̀mù nẹ̀ta ìlú sí àdìsí ìdọ̀ ẹ̀ tàkìrìjì tí ẹ̀ bá wá ṣe òní oṣù rí bí wá àwọn sánẹ́dì míì tó sì wá gbádìí sí ọ̀dọ̀ yìí bóyá táánú ẹ̀ ní o شاهد معنى في تتداه تخريج لمن كل so tàkìrìjì wá rèé kí èèyàn tó rí ṣe èyí ò ní lo àbí èyí tíra tó kéré sí tíra márùn-ún àdéhìí ẹni ìsìn kọfẹ́jọ́ Bukhari kọfẹ́jọ́ Muslim ẹgbẹ́ kútùbù síta ogun ọ̀nà mú nígbà ẹ̀rẹ́ ni wọ́n mọ̀ nígbà tó wọ́n wọ́n gbọ́ ìwọ̀n ìwádìí sí ìtàn ẹlẹ́ẹ̀kejì ni pé àdìsí ti fà ẹ̀ ìtàn ṣùgbọ́n kí ló dálé lórí ṣubú àná lẹ́mọ̀ gbàgbé lánàá náà sọ̀rọ̀ pé nígbà míì kí látù àlùfáà èèyàn mọ tó dálé lórí ooru ọ̀nà téèyàn mọ fi mọ̀ ìwọ̀n náà pè ní sáàkẹ́ kí mo pè é so tọ́lùbù ẹ̀sìn ní ìsìn ìmọ̀ ayẹ̀kú أو إما أن يكون بماذا تحقيق تحقيق نقول أبيض من صحيح سبجل دلنوري آري أو شيخ مشهور حسن علي سلمان أجل نعم يقول أنه أصدقه والله يكيبوا لك ما شو تحقيق ترى تحقيق ليس تخريج والتعليق أيضا ليس تحقيق فإنت يجي طلبة العلم فالتعليق يقول يعني كومنتي تيالوري تيال ومنه تعقيب ومنه ماذا؟ tààkìbù yẹn ti ẹ̀rọ dùn ló mú sábà jẹ́ wọ́lọ̀ ọ̀kẹ́ nàná ọ̀ à ń bí tààlì kódà wọ́n yẹ pé tààlì ìdí náà ni tààkìbù jẹ́ sọ́mọ́dé pé tààkìbù ni ó gbẹ̀yìn rẹ̀ àbí ṣùgbọ́n bí fóònù náà rọ́dùn ẹ̀yìn ṣùgbọ́n ẹ̀ma ṣe tààkìbù ipe tó sọ báyìí ló ṣe fẹ́ sọ ókè àdíǹsì yẹn lóòótọ́ bó ṣe wà ní inú nuska alif lélẹ̀ ṣùgbọ́n tẹ́ bá wọlé nuska bá àti tà kìí ṣe bẹ́ẹ̀ lórí nígbà tí mo wá wo bá àtà àfà jim máa ń dáàlì wọ́n á rí pé ìdí àlìṣe lọ́rọ̀ tàkéèkì eléyìí náà ń pè ní tọ̀síbíkù tẹ̀lé kí mo pé o alákọ̀ọ́kọ́ mo ní tọ̀síbíkù tẹ̀lé ó báyìí sí بمعنى أنك تخرج الحديث إما في صحيحه أو تصحيحه tùbẹ́rẹ̀ kejì ní pé kí làdíìsì ń dálé lórí ìṣìbáwù ìyẹn peter david dalí mo ní tí òrùjú bá wà fún ẹ̀rí alákọ̀ọ́kọ́ ó pé ìṣìbáwò kí jẹ̀lì wàhádà máa ń sá má nígbà tó bá fẹ́ sọ̀wọ́ ẹ̀ á ń pè ní kí ni o tàbí ìjọba náà. ẹlẹ́ẹ̀kejì ni ìṣìbáwò tí tọ̀tùbí kò jẹ̀lì. àbí ìdìbò sọ yìí nìsí kí ló dárí lórí àbí kẹ́límà yẹn bá ti kọ́ èdè bẹ́ẹ̀ náà lórí. ilé náà pè ní tọ̀tùbí kò jẹ̀lì àbí ká pè ní tàbíkù al-manatu nígbà tó bá fẹ́ ọ̀dọ̀ àwọn àbá àti mọ́ ní ojú ẹ̀ ìṣìbáwò fi hukm ìṣìbáwò fi al-hukm àwọn tó lábọ̀ bẹ̀rẹ̀ ìlú ló kúrò bá sọ̀rọ̀ ráì ìdájọ́ yẹn àti ẹ̀bù bóyá ká gbà pé wájú ni àbí àbímọ̀dù ẹni tí ò bá lọ lé géónì ìbẹ́ ìdí géónì ẹ̀dọ́gbẹ́ dé o òun sì ó lè gbé fún ẹnì kan lọ́wọ́ pé يا أيها الذين آمنوا إذا ضربتم في الأرض فليس عليكم جناح أن تقصروا من الصلاة وإذا ضربتم في الأرض فلا جناح عليكم أن تقصروا من الصلاة إن خفتم أن يفتنكم الذين أن يفتنكم الذين كفروا إن الكافرين كانوا لكم عدوا مبينا سورة النساء ọlọ́run bá لا pé tẹ́ ẹ bá tíráàbù pẹ̀lẹ́sà àlékún jùlọ ẹ̀hún àǹtàkù sọ̀rọ̀ ní ẹ̀sọ̀lá kò tẹ́sẹ̀ kẹ̀kẹ́ jírùkù ni àbí kẹsẹ̀ orí níkọ̀kù lédè tàbí ẹni tí ò bá lọ tí ò bá kí ó lọ pé ọdún bọ́bá ẹni ìsìnkú sẹ́sẹ̀ lè lórí kí ló dá lé lórí ṣé ni àbí súnà àbí mùbá ẹni tó bá ń bí ó pé náà mùbá ni lé أعوذ بالله من الشيطان الرجيم تذكروا الله في أي في أيام معدودات أه؟ في يومين فلا إثم عليه ومن تأخر فلا إثم عليه بمن اتقى فلا إثم عليه لأنه ما لا قوي يكفي أن تبقى له حج نيسي tó bá wẹ̀ kò ju kò dúró ọjọ́ mẹ́ta ẹni tó bá ń jọ méjì déédéé ẹni tó ń jọ mẹ́ta déédéé níìsín kí ni ìdájọ́ kéèyàn dúró ọjọ́ méjì ẹni tó bá fẹ́ mọ̀ pé tó bá wúyàn méjì ṣùgbọ́n ìjọ méjì ò nínú ìyá ìjìyàn wájú ìjọ mẹ́ta kò ní sọ́nà kí ọlọ́run sì lò fàlá sí màálẹ̀ kí ló fà á torí pé kò sí èyí tó kéré sí kí ni o ó kí sí méjì bẹ́ẹ̀ náà ló kan ọ̀rọ̀ lájùlá àlékù tó bẹ́ẹ̀ bá rí lájùlá àlékù aláìsíláàkì nínú Quran èyí ò lè dídí mú pé súnà lómi èyí ò ní láti fi àwọn kọ̀rọ̀ ní ìkú lẹ́yìn gbọ́dọ́lọ́ ọkọ̀ bá fi sàánù rẹ̀ òní ní bẹ́ẹ̀ ló wá pọ̀ eléyìí náà ìyẹn gbọ́dọ̀ kó bá lè má kó sínú àìrójú wọ́n lójú lọ́wọ́ fẹ́ kọ́ nípa àìrójú kẹfà tó báwọn ẹ̀kọ́ ọ̀ma wọ́n fẹ́ kọ́ nípa tí ń rú àwọn èèyàn lójú nínú tí wọ́n gbọ́dọ̀ mọ̀ ó ní ìṣìbá òfin tẹ̀lé ìṣìbá òfin tọ̀síbíkú fi tọ̀síbíkí àjẹ̀lí ẹlẹ́ẹ̀kẹta ìṣìbá òfin tọ̀kù ìṣìbá òfin tẹ̀lé solution ṣe ní sacrilege ìṣìbá òfin tọ̀síbíkí tẹ̀lé solution ṣe ní

ayọ̀ púpọ̀ ọmọ àníwọ̀ ayọ̀ bá mẹ́rin tako ṣùgbọ́n ọkọ̀ lè tẹ́bọ̀ á ìdí ẹni tó bá tako ṣùgbọ́n irú ẹni bẹ́ẹ̀ ọkọ̀ lè tẹ́bọ̀ àdìdí ìyí wà ẹ̀ irú ẹni bẹ́ẹ̀ ti ó ti pé ìjọmọlúwàbí ẹ̀ ó sì ti mójú tẹ́sí rẹ̀ bá. ẹ̀kejì tó tún so máa wà máa ń wọ́pọ̀ àti ṣùgbọ́n wọ́pọ̀ àti ìfarọ̀ kẹrọ̀ọ́rin yẹrọ̀ á àwọn ẹ̀lẹ́gbẹ̀ẹ́ adaranjẹ kan tó ń daranjẹ lẹ́gbẹ̀ẹ́ kí ni o ṣe mọ̀. yóò ṣe kú àyẹ̀wò àlà wà ìnà ìkúlì mọ́lìkì ìmọ̀ ànábì wa ní ìkúlì mọ́lìkì ìmọ̀ àtàlàyé lè lánà àlà wà ìnà ìmọ̀ lọ́rí màálù ànábì wa lọ wájú pé tọ̀ tó rí àìrójú yìí ó níbi tí máa dà láàmú pàápàá tó bá jẹ́ pé ṣùgbọ́n á ti di àwọn ẹni tí òun ti dẹ́kun ànábì wa ní àlà wà ìnà fìlì jàǹsàdì mọ́ ó ń bẹ ní ara wa mú dúbọ̀ bá a ṣe ẹran kan ìdá sọlùhà sọlùhà jẹ́ sọdúkòlù tí bá a ṣe ẹran yẹn bá ti dá gbogbo ara ní ọ̀dà ìdá fẹsẹ̀lẹ̀ fẹsẹ̀lẹ̀ jẹ́ sọdúkòlù tí bá a ẹran yẹn bá ti bàjẹ́ gbogbo ara náà ló náà ti kí ni o náà yìí alà òyìnbó kọlù bá a ẹran yẹn náà pè ní kọlù àkíkọ́tò kọlù or ihtimam in Islam because the Islam Islam ọkà ọkàn wa fún torí pé ìta àti ń gbìyàn òun náà ní ọkàn wa tọ́lọ̀ ń bá fẹ́ bá a sọ̀rọ̀ ó ní lèmọ̀nkánà làwọn kọlùmù àwọn alùpọ̀tàmáà òhúwà ṣẹ̀yìn ẹni tó bá ní ọkàn ọlọ́wọ́n bá ní àwọn ọlọ́mọ ìfìrú fìlà ọ̀rẹ́ fọ́tàkùnà láwọn kòlóògùn yẹ kọ̀ọ̀hún nàbíyà ọkàn yẹn òun náà ní máa ń lọ sókè ní máa ń lọ lọ èyí ò sì lè júwe ẹ̀dá yorùbá tínú yẹn bá dùn wọ́n fi ikù júwe ẹ̀ tó ṣe tí ìkan bá dùn mọ́ ìwọ náà mọ àwọn fíìmù kan ó sì máa wá láti inú mọ́ igbá yóò wá máa yà lẹ́nu pé kí ni inú àti igbá ní ṣe pẹ̀lú ọpọlọ àlà wọ̀nyíyá ẹ̀lẹ́kọ̀lọ̀ a ṣe pé ọkàn tí ìbá fẹ́ tú háàtì ní ọkàn Problem yẹn eh, eh, eh, yóò dà bẹ́ẹ̀ lọ́wọ́ torí àti yẹn ìtumọ̀ ẹ̀ ní lárúbáwá náà ní a mọ nǹkan kí wà láàrin kọ́tù yẹn àti àti wa àti ọpọlọ wa ilé ìgẹ̀dẹ̀lọ́ lọ́wọ́ bá ń bá wí tó lọ́wọ́ bá aláàtọ́ bá sọ nínú ààyè kan nínú lẹ́tì kò sí ìfihàn ṣùgbọ́n sensitivity rẹ̀ yẹn link òun àtọkọlọ kò sẹ́ni tó lè ṣàlàyé rẹ̀ ọpọlọ ní give instruction ibi tá a ti máa fi bẹ̀ ṣùgbọ́n lóòótọ́ náà ó ní nǹkan ṣe pẹ̀lú heart wa kí ló fà á ẹni tí inú rẹ̀ bá ń bàjẹ́ ọkàn rẹ̀ ó sì máa fún pèpè kò náà pè ní your heart ẹ̀rọ pè ní bí ẹbí ìdíkà blood pressure torí pé tó bá ti di pé wàhálà bá yóò máa ní high blood pressure wọ́n mọ̀ sọ pé ìfúnpá wá ga torí pé bẹ̀rẹ̀ ti máa ń wò ilẹ̀ Yorùbá ṣùgbọ́n ibi tí kí ti ń wá rẹ̀ fi tọ́kàn yẹn bá fún pínpín wàhálà Ọlọ́run ọba àlá ọmọ tó ṣe síbẹ̀ líǹkì yẹn kò tíṣe sórí ẹ̀kílẹ̀ wípé láàárín ọpọlọ àti kíni o àti làákà ìwà kò sẹ́ni tó ń tó wà èyí ó máa rí ọpọlọ báyìí èyí sì máa rí làákà ìdá gbogbo ilé ọlọ́ọ̀bá aláàríkà lọ́mọ ṣùgbọ́n ìkẹ́kẹ́ yé wa kí ló yé wa ń bẹ̀ ọkàn yín tó bá dà dáadọ́ ọmọ òun ṣe ọkàn yẹn bá dọ̀ aburú ní ọmọ òun ṣe ní abẹ́ kojú sí èbèrè ìjọ ọkàn wọn ti dọ̀tí ọlọ́ ẹ̀ ń kọkàn rẹ̀ bá wọn kọ́lù tẹ̀lé ṣẹ́rí ìmáàmù ìjọ kọ́yì wọ́n ní ìdíje gbéra wọ́n ní ọkàn bá a ti máa ń tu yẹn ọ̀tọ̀ nínú fúùsù nọ́ọ̀sù ń tiẹ̀ ọ̀nà mélòó la máa ń pè bí mẹ́ta ṣùgbọ́n ju mẹ́ta lọ. ṣùgbọ́n tí kọ́ọ̀lù bí kọ́ yín mo wá fẹ́ lójú a ní kọ́ọ̀lù ní ìsìn kọ́ọ̀lù tẹ̀lé mi wà bí kaba bẹ sọ̀rọ̀ fún ìdájọ́ nọ́ọ̀sù là ń nọ́ọ̀rọ̀ ẹ̀yà nọ́ọ̀sù nìfàyínà nọ́ọ̀sù làwà làwà mẹ́tẹ̀ẹ̀ta táàrí nìkan àwọn wá fẹ́ lójú máa ń pè jẹ́ àkẹ́yìn háàdì àrùwà إلى بلد الأفراح هذه الأرواح tíra yẹn ṣẹ́gẹ̀ tọ̀kan yìí bẹ́ẹ̀ lẹ́tí mọ́jẹ́ láwọn tíra ọ̀gá àkiri àwọn aṣàlẹ̀ yìí gbogbo oríṣiríṣi ọ̀kan ṣùgbọ́n gbogbo orí táwọn náà padà lọ ẹ̀wà tó lọ́wọ́ yìí nítorí kùlùmù wọn ní pé kọ́lùbù jẹ́ ti pọ̀ jù kọ́lùbù tó di ìlà man àtàlọ́há lè kọ́ sí ìṣẹ̀lẹ̀ ṣẹ́rí bí a bá gbọ́kàn wa bá ti dá tó láti máa súnmọ́ lọ́wọ́ bẹ́ẹ̀ ẹ̀dẹ̀ yóò. nígbà míì wọ́n á máa lo ọkàn àti nọ́ọ̀sì tọ́lọ̀ wọn bá lò wọ́n á máa lo interchangeable. torí pé ọkàn yẹn náà lèyẹn máa bá sọ̀rọ̀ síbẹ̀rù ọlọ́run. tọ́kàn yẹn bá jẹ́ tó fẹ́ràn ẹ̀sìn ọlọ́run ti máa sàánú tọ́kàn bá ti ń fẹ́ràn nǹkan mí èyí ó ti máa jìnnà sọ́nà kí ẹ dín iná torí pé píríncípù tó dáa ni ǹjẹ́ a lè wí ní ọkàn láti pè é sí dáadáa bẹ́ẹ̀ ni ẹ lè wí ní pẹ̀lú àwọn àǹfààní kan nínú ẹ̀ ìwé kẹmọ̀ ọ̀bẹ lọ. ànábì sallallahu alaihi wa sallam ojú orí wa pé ọkàn máa èèyàn bẹ́ẹ̀ ni ọwọ́ ọmọ kan ọlọ́run méjì ló wà ìkọ̀lìdìbò òkè ìfẹ̀yàṣà ọlọ́run àmọ́ yí wá ṣe wù ẹ̀rẹ́ mi ṣe máa ń bẹ̀rẹ̀ òǹkó yá ìkọ̀lìdìbò ló ẹ̀bì kọ́lbí àlàyé ọkàn máa ń yí sí dáadáa ìsìn máa ń yí sí dáadáa the pure heart kọ́kàn ń dáhùn àǹfààní ni fún yà torí pé ìbáàdà ọmọ òyìn ṣe sí bẹ́ẹ̀ afáàkà yà tó ولا القلب إلا أنه يتقلب kò sí ìdá lè pé ọkàn ní kọ́ọ̀lù tí نسي، ẹgbẹ́ ọ̀nà méjì káàkiri nísìn olùdó sí dáadáa tí a máa rí ìgbẹ́ pàdé wà ń bí ní ẹ̀mí ẹni tó bá bẹ̀rù ọlọ́run tí wọ́n lọ sókè fún àṣàkòlùdá mo gbọ́ pé tí má lè rí ìyàn ọkàn mi ò ní ìsúnmọ́ ọlọ́run tí a bá jáde torí nǹkan ní ìfòní gbogbo nípa wà ń bí àfẹ́ntọ́kàrẹ̀ ọ̀bá tí bí ni ó bí ẹ̀ bá wà lórí ìjókòó yìí sí yóò máa àjẹ́lẹ̀ yóò máa wọ́n. ẹ bá jáde a yìí ní táwọn èèyàn máa lé ju ni pé ṣáàjẹ̀ ti ṣàánú ara mi. ẹ bá ti ń wọlé ẹni tó ti lé pé mo fẹ́ hàn kan hàn ìtọ́nà wọn kò fẹ́ jẹ́ ti gbà bí ẹ ti kò kí wọ́n mọ wájẹ́ lọ sí Hebron yóò gbà wípé ìwọ náà ní ló ń ṣe áhádà ọ̀tọ́ àlà yìí náà dáná mi fún mi lẹ́nà sọ̀dà pọ́nà wọ́n náà kú lẹ́nà mi kọ́ ni ẹni tí ò bá jẹ géèsì yẹn òun lẹ̀mí ẹ̀ dúró inú tí ẹ̀ máa ń bá fa ẹ̀mí nínú ọ̀nà tí àwọn ọmọ bíbẹ́ ẹ̀mí fa òun ẹlẹ́ẹ̀kejì èèyàn ó mọ àbábà àwọn iṣẹ́ dáadáa yẹn ẹjọ́ rọ́bì ọlọ́wà ní ìjọ kan lọ lè bá bùbá mi ó sọ pé òun ti di mùnáfìkì ó ti di kí ni ó mùnáfìkì mùnáfìkì ti á jẹ́ ọlọ́wà ọ̀dárúkọ wọn tí ó gbọ́ dára bí i ìwọ̀n ní onírárá àyájú òní ìsìnkú bóun rí pé bóun ti máa ń rí bóun bá kúrò bóun bá wà lọ́dọ̀ ànábì ẹ̀mí òun ó dàbí bóun ti wà jẹ́ńdẹ̀sẹ̀ kò ní sí nǹkan bá ti wá bí lébà yìí gbogbo tóun gbọ́ lẹ́nu ànábì ti lọ nìyẹn ilé ayé nìkan yóò mọ wà lẹ́nu àbákùnrin bá gbẹ iná tó mú nàbì òbílẹ̀ nìkejì yá lọ́dọ̀ àná báwọn sọ̀hábà ni wọn ò ní pọ́n béèrè ọ̀rọ̀ lọ́wọ́ àná nígbà tó dọ́dọ̀ ànábì ànábì ni kò ní bẹ́ẹ̀ ti rú ẹ̀ tó ẹ gbé bẹ́ẹ̀ ti rí lọ́dọ̀ mi tẹ bá rí inú lé làkọ́ fàákùnmù ìmọ̀láyìí àmọ̀láyìí tó mọ̀ bọ̀ ní lọ́wọ́ tó lẹ́yìn ti dílé ìmọ̀láyìí gàdì àmọ̀láyìí gàdì ń ṣe lọ́wọ́ ṣùgbọ́n èyí tó dábí ẹ̀ ni pé dáríwù dáadáa rẹ̀ kún pọ̀ ju dáríwù àbúrò lọ ń tẹ́jì tẹ́jì mú kàbá ẹ̀rọ máa ń hàn áńgú lòkẹ́ ṣẹlẹ̀ áńgú ẹ̀yẹ láti. tẹ́ ẹ bá ti dìnnà sí èyí tó tóbi jùlọ nínú àwọn èdè ọ̀dà àwọn kéékèèké dẹ́gbẹ́ ọlọ́run kò dúpọ̀ bẹ̀rẹ̀ tí ẹ̀ bá ti ń ṣe dáadáa ọlọ́run sànú náà ṣẹ̀ẹ́rì tọ́kàn bá lòun ní gbọ́ ìwọ̀n bá a fà gbé àárín àwọn ìdáadáa lọ fẹ́ jókòó sí aṣọ tó ọmọ ń wọ̀ tó bá dé lẹ́bù gan sọ ọ̀gùn ní òkòkò ti bẹ̀rẹ̀ fún ọ pé ibi tẹ̀fẹ́ kan rí kó dá kéèyàn ṣe yọ̀ọ̀dù ìbí náà fẹ́ di bí àwọn tó àdìde ìjọba ara wọn èèyàn ní ọmọ wò tó bá padà yá fún ara rẹ lọ ní ìgbà mọ́ ìmáàmù ṣáàfì ẹ̀rọ ìtọ́ láti bẹ̀rẹ̀ ìgbà lè gbé bá abẹ̀rẹ̀ ìgbà ayé kú ní ilẹ̀ ìlẹ̀ tó bá jẹ́ pé ilé ayé ń wà ń bẹ̀ tó tó torí ọlọ́run ló ti ń bá a fà ó wàá rí pé yóò padà lọ léyìí tèmi ń wò láàrin gbogbo àwọn èèyàn tí mo mọ̀ yìí o rọmọgọ́ọ̀nù yìí yàtọ̀ kúndé ilé ìpẹ́ṣà nípa bó ṣe jẹ́ pé inú àsìkò ni àsìkò bí ti torí ìbánijà nínú àdánwò ọlọ́run àsìkò àdánwò ọlọ́run ọlọ́run ẹ̀yìn àmọ́ pàtẹ́yìn àbágọ́rẹ́ náà tó èèyàn tó tún ṣe ọlọ́run lásìkò ọlọ́run ìfàlámánà súnmọ́ فتحنا عليهم أبواب كل شيء حتى إذا فرعوا بما أوتوا أخذناهم بغتة فإذا هم مبلسون ọlọ́run bí àjẹ èèyàn tó yẹ fún padà fọ́dọ̀ ọlọ́run ọba kò padà ọlọ́run wà jẹ́ bí wọ́n sàmì mọ̀ yìí gbogbo tó bẹ́ẹ̀ jẹ́ ọ̀rẹ́ ìṣẹ́ mọ̀ yìí inú àánú yẹn ní wà wà àti àìsàn àkọ́kọ́ náà bọ̀ قل ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون ọlọ́run ní pé tí ó gbọ̀wọ̀ yẹn alùpùrọ̀ yìí àwọn tá a parẹ́ nígbà tí ọlọ́run ọba aláàdé bá wọn ámàlù ọ̀tọ́kọ̀ ẹ mọ̀ wọ́n dáadáa. yẹn mi pé nínú àsìkò yìí tí wàhálà kòrónà ń bá ìjà ìdí gbogbo wa bá padà sọ́dọ̀ ọlọ́run lẹ́mìí rí i pé gbogbo wa ti ń padà yìí ọlọ́run sì ń tà nù. ìgbà tó pé naturally ní rọmọdọ́ọ̀nù ní ọlọ́run mọ rọmọdọ́ọ̀nù bẹ́ẹ̀ ti tó wájú tó ẹ pé ọlọ́run ìbáàdà fẹ́ ní ìdí ni eré yóò ìmọ̀ tẹ́lọ̀ ní ìṣẹ̀lẹ́yìn o. mọ ìbáàdà táàrin rí lásìkò yìí èyí tẹ̀lé ní ti kòrónà náà parí. ọlọ́run ni ìjà àwọn bá sùn ولكن قصت قلوبهم فزين لهم الشيطان ọlọ́ni tó yẹ gbígbà tí wàhálà ní bá wọn tàdọ́rọ̀ ìwọ́n padà sọ́dọ̀ ọlọ́run bí gbogbo wa ti padà yìí tèmi gbà lérò ètí mo màmúdájú ni pé we are going to be successful from this problem ní ìsọ pé we are going to be saved from it success yẹn ọ̀nà méjì ló lè gbà wá success alákọ̀ọ́kọ́ bá a ti gbà bọ́lọ̀ ló mú wáyò success alákọ̀ọ́kọ́ ọ̀nà tó lè gbà wá òní pé kéèyàn kú sínú ẹ̀ kálùbẹ́ náà ti dòògùn sọ́sẹ̀sì kan kó lẹ́ta rọ́bà súnà bìnà ilá ìdá ìfẹ́sẹ̀ yẹn ونحن نتربص بكم ما يصيبكم الله بعذاب من عنده وبأيدينا فتربصوا إن معكم متربصون tí mùsùlùmí bá lọ sójú ogun tọ́jẹ̀t méjì nínú kó kú sílẹ̀ kó wọ jẹ́nà àbí kó bá kú sílẹ̀ kó ti tẹ́wé èrè oko wájú. sọ́sẹ̀sì kejì ni gbogbo ọlọ́run là wá kò sí ìdí òlè gbà jáde nínú méjèèjì ọlọ́run tó ẹgbẹ́ nígbà tí wàhálà wọn dé bá wọn tẹ̀dọ́rọ̀ rẹ̀ wọ́n sáwà bá sọ́dọ̀ ọlọ́run ẹ dákun ń tẹ́ mójútó nínú ọ̀rọ̀ bọ́ọ̀lù ẹ dákun ẹ jẹ́ ká mójútó dáadáa wọ́n ó mọ̀ kò sí wájú ọlọ́run kò sí tó gbé adé gbogbo ẹ̀ bá ti bá sọ̀rọ̀ kan so kò sí tá à ń lé nílé ayé yìí bí yóò ṣe gbọ́dọ̀ tọrọ ọkú tó tó ẹ pé àwọn táìmù kan èèyàn ò ní èyí lè wọ pé sọmọ pé mùsùlùmí ni ọgbọ̀rọ̀ tó gbóyà ikú yá ṣùgbọ́n èèyàn ń fẹ́ lò pé tí ikú bá yá ní ìsìn kọ́lọ́wọ́n bá gba ogun dáadáa tó ń ṣe pẹ̀lú Islam ó pè rẹ ju kó ti kú ní àwọn ilé ẹ̀ka lọ. ṣé bẹ́ẹ̀ kọ́ ìdánpè ní ọkàn tó dáa tó súnmọ́ lọ́wọ́ ẹni pé dáadáa ni wọ́n wù yẹn ti àfàwọn míì tó ẹgbà tẹ̀jẹ̀ ń kọ́lẹ́kọ̀ọ́ kọ́lọ́wọ́n bá aláàtàn èyí tẹ̀mí ń rí lára ẹ̀ táwọn be ọba ha kọ́hánì tí ó sì máa tàbí ní ọ̀bá káàdì tí ó jókòó máa ṣe ká yóò máa ronú ọlọ́run sí ọlọ́run ọba èyí tó burú fẹ́rẹ̀ ni pé nínú bó gbogbo ẹ̀ ti ṣe táwọn èèyàn ń súnmọ́ lọ́run pẹ́ẹ́kùn wà rí dáadáa kẹ̀kẹ́ mú jáde ìgbẹ́ ọlọ́run ṣètò abẹ́ so ọkàn ó máa ń yí ṣùgbọ́n pẹ̀lú ni pé nínú ọ̀rẹ́ tí di ọkàn mọ́lẹ̀ tí èèyàn rí dáadáa wọ́n dà ló bí wẹ̀sà pọ̀ bá pọ̀ máa kọ̀ntínú pẹ̀lú ẹ̀ yóò padà mọ̀ ọmọ ìtókù déṣe ọkàn máa lé ni pé ṣe rí báyìí sọ ọkàn ọkàn ó dà gẹ́gẹ́ bí ọmọ kékeré ọkàn ó dà gẹ́gẹ́ bí ọmọ kékeré bí tọ́ bá darí ẹ̀sìn ní ọ̀tẹ̀ lẹ́yìn àná ọlọ́run èṣù ní ọ̀kẹ́ nígbà torí pé èṣù náà máa òun náà ibi tó náà fẹ́ gba àwọn ibi ọ̀kẹ́ náà ni wọ́n wá ti ṣàwà àti kéjì wá ṣùgbọ́n olórí ìgbẹ́ta máa ń kọ nílé kò sí sí so béèyàn bá ṣe béèyàn bá ṣe ọkàn gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà yóò kí ni o yóò ṣe máa tẹ̀lé yàn lẹ́yìn so kéèyàn train yàn alákọ̀ọ́kọ́ yàn náà ẹlẹ́gbẹ̀ẹ́ so ẹlẹ́kẹta ibi tí ọkàn dáadáa wà tí ó ti soríire kí èèyàn kó máa ṣe ìrántí ọlọ́run ìrántí ọlọ́run ọ̀mínú zik tí ó dé báyìí sì kí ẹ ti jìnnà sí àwọn nǹkan tí ó kù bá. aláwa yìí ni fi jẹ́ sadi mú bá ìdá wà ìdá fọ́sẹ́lẹ̀ alá wàhíyà kan ó náà ní ọkàn láàrin ọkàn yẹn ń bẹ nínú báyà wa àáfàá fi gbogbo yìí ìdí tó ẹ bí ọkàn gẹ́gẹ́ ló wà ìfọ́tà náà láti fi dárúkọ jù tó bá dijọ́ pẹ̀lẹ́ kìíyàmà ọlọ́run bá ní wà ó sì là máa fi sùdù tí mùnáfìkì bá wà láàrin wa ọlọ́run mọ́jà á rí o ọkàn náà ni mùnáfìkì rẹ̀ wà ló sì máa ṣiṣẹ́ pé kí ni o ibà ara wa ni ẹ̀yọ́ wọn rò pé bẹ́ẹ̀ ni ṣùgbọ́n òun mọ̀ pé lọ́kàn rẹ̀ òun tẹ̀yìn bákan náà yọ́n mọ̀ súpìlẹ̀ sàrọ́ àyè àwọn àbáwọ̀ pé sàrọ́ irú tó wà nínú sùúrù náà yóò mọ́ tùmìnà àtàrọ̀ ẹ̀ tó gbé yẹn ní máa ń ṣe nǹkan ẹ máa wọlé sí ẹni tí ó fẹ́ ṣe dúkìá fún yàn ọkàn náà ẹni ló ń bẹ sẹ́yìn náà tó dẹ̀bí alẹ́ bí náà bẹ́ẹ̀ òun náà ọkàn náà ẹni tẹ́ ẹ fẹ́ kó ṣe nǹkan tẹ́ pé yóò máa ṣe nǹkan ẹ̀sùn mú kọ́ ibo ni ó fi kọ́ ọkàn náà torí yìí náà àwọn ẹgbẹ́ ojoojúmọ́ ẹni àná ti àbáṣe ẹ̀ máa yọ ẹ̀mí lè ṣò ara rẹ̀ dálẹ̀ ní ìṣèwà tọ́jú ẹ̀mí rẹ̀ kò lè dènà rẹ̀. lójúmọ́ lójúmọ́ ẹ̀mí ara sí ara ènìyàn. lójúmọ́ lójúmọ́ ẹ̀mí ara sí. tó sọ pé ẹ̀mí yẹn obìnrin gbọ́dọ̀ múra sí torí pé tó o bá tún ilẹ̀ ẹ̀mí ìrìn tó pé líǹkì máa ń bẹ́ẹ̀ pẹ̀lú kí ni o pẹ̀lú ọ̀kan náà. ọbẹ̀ ọlọ́ọ̀bá aláàkúnmọ́ alágbòye إليه ìtàkùn wàhálà alhadisu السابع السادس أما السابع هو حديث أبي رقية تميم بن أو الداري نعم الحديث السابع عن أبي رقية تميم بن أوس الداري رضي الله عنه عن النبي صلى الله عليه وآله وسلم قال الدين النصيحة قلنا لمن يا رسول الله قال لله والكتاب ولرسوله ولأئمة المسلمين وعامتهم رواه مسلم حديث في أبو رقية أعطى يقول في سعادة الدنيوية والسعادة الأخروية tí ẹ bá ń wú ilé ayé ẹ̀sẹ̀ kíá kí ẹ lọ ọ̀ndàstáńdà bí. rípò náà gẹ́gẹ́ bí àáfà ní àṣìkò ní nínú ahadu àbá ìdí nínú àwọn nǹkan bíi ọ̀nà mẹ́rin tẹ́sán fífi oríkálukú wọn bẹ̀rẹ̀ sí ní ìwò tí àwọn bá dé ìta àtàtíwájú náà tẹ́lẹ̀ òun ní kí ló fà nítorí tó kú sí anábìíní àdínú àbúrò kọyà láàrin wọn gbọ́ púpọ̀ nínú àwọn aláfẹ̀ẹ́ sàhábàrì púpọ̀ nínú wọn kú ní àwọn akọni máa jẹ́ ṣùgbọ́n eré mi gbé ó pọ́ síbù kéèyàn ṣe kí ni kéèyàn máa jẹ́ kúnyà obìnrin náà so kò sí láìda kódà bó bímọ ọkùnrin eléyìí iṣẹ́ sì ń gan ọ̀sẹ̀ ní ìṣàlàyé ọ̀rá àfáàní ìdánigbé rárá ọ̀tọ́ bá ti lè bímọ ọkùnrin báyìí wọ́n ṣe ah, ń jì kínàpọ̀ wọ́n ṣe ń jì kúnyà rẹ̀ sí ti wọ́n àbúrò rẹ̀ ò ṣe ń di ìdáná di ìdánfimọ́ tó dé bá ń sùn tó òwò ilé ẹ̀rọ bí ń jẹ́ kàkùtà ìdá ọmọ ìjẹ náà àbúrò kọyà wà hùrẹ́rà náà yà ọgbọ́ èèyàn lé bí ṣùgbọ́n látara ń ṣe òkú ní à ń gbà ní ìwọ̀n máa ń mú látara orúkọ ọmọ wọ́n sì máa ń mú látara kíló látara ń déyàn bá ń ṣe àbútúrọ̀ tó owó hasan

àmọ́ sọ sòyẹ́ sì máa ń wo dáadáa sọ̀rọ̀ àbúrò pẹ̀yẹ nínú àwọn àdìsí tẹ́ kó gbọ̀ngbọ̀n ni àdìsí yìí túrùkù rẹ̀ pọ̀ ó dà á gbọ́ pé Umaru náà náà wá a gbọ́ pé àbúrò rẹ̀ náà gbà wá kódà gbọ́ pé náà gbà wá ṣùgbọ́n àdìsí yìí wá nínú àwọn àdìsí pàápàá ti tẹ̀ àbáwá ìmáàmù Bukhari wọ́n jẹ́ orí wa pé gẹ́gẹ́ bí bàbá jà sí ṣàlàyé wọ́n ní gbogbo sánẹ́ẹ̀dì tádì sí gbà wá kó tẹ́ pé àwọn òjò àdìsí jáde wọ́n mú sóyún kan ló gbà àdìsí wa ṣùgbọ́n a máa ń pè àtàrí ìkọlà ọ́sàtù táwọn sí ìmáàmù Bukhari ti bẹ̀rẹ̀ àjẹ́ ṣòwò ẹni tó ọ̀gá mọ̀ ọ̀rẹ́ nínú wọn jọ máa yẹ wa pé gbogbo àdìsí gbogbo ọ̀nà tó gbà wá pẹ̀lú láti ní òkòtẹ́ ìtòtò àhẹ́ àbíjì ti tàbí ìgbòtà kọ́lọ́n sábà ní abúrò kẹyìn olóyè bá gbé pé wọ́n dárúkọ ẹ̀mí pé kò sẹ́lò ní abáwọ̀ nínú súnà ìmọ̀ Muhammad ẹ̀bà ẹ̀ nínú mọ́tò ìmọ̀ Muhammad ẹ̀bà fẹ́ ẹ̀bà nínú súnà nù Tirmidhi náà bákan náà ẹ̀bà nínú súnà nù Nasa'i sẹ́ẹ́ pé pé àbúrò rẹ̀ rà ní ṣàfihàn àmọ́ ìdí Muslim gbà wáyé wọ́n asọ́hùn àtànàdà wà sọ́hùn àdìsí ẹ̀ ó kéré tó ẹmọ ọgbọ́n ni àdínú ànàfíà àdínú ànàfíà àwọn afá sọ pé mùtádà àti kábàrù ìdá ìsọ fún mùtádà àti kábàrù bú ìṣẹ́ wọn kìí ṣe sífọ̀ àmọ̀sù kò sí náà ti wà pẹ̀lú ọ̀rùn mùtádà àti kábàrù ìṣẹ́ ẹgbọ̀n tí wọ́n gbà wáyé pé kíkà jẹ́ máa ń bàgíkà jẹ́ kí ni òun àṣàmú tọ̀ọ̀lẹ́ àtù àbí ṣùgbọ́n mi máa ń àṣàmú àtọ̀ọ̀lẹ́ àtù so wọ́n ti pé you feel your house tí mo gbọ́dọ̀ àti kábọ̀ bá ti wá báyìí you feel mesh and house so ipe kò sí ọ̀nà bí ìta ń sọ èyí tó wà lẹ́yìn tó orí tó yọ ẹ̀ oorun tó gẹ́gẹ́ bẹ́ẹ̀ òun náà gbọ́dọ̀ ń pé àdìyí àbájọ ẹ pé àdìyí ọ̀nà méjì dínú jẹ̀zá àti dínú àmà ìpínlẹ̀ ẹ̀kọ́ mọ́sálàyé ìkàlólágbé wà ládé bíi máàlìkì yàómi ìdí tó dínú méjì ní dínú aláwọ̀kọ́ ni dínú ẹ̀jẹ̀dá dínú ẹlẹ́gẹ̀ẹ́jì ni dínú làámẹ̀ dínú ẹ̀jẹ̀dá ó ní ẹ̀sán olówà ní máàlìkì yọ̀ mọ̀jú àmà dínú làámẹ̀ tó ní gbogbo gbogbo àṣẹ ó wà ní sọ àdínsì ní dínú làámẹ̀ ní sọ̀rọ̀ àdínú ẹ̀sìn ẹ̀sìn gángan nàfíà rẹ̀ nínú àwọn èdè lárúbáwá tó yẹ pé èdè kan ò lè túmọ̀ èdè lárúbáwá tó yẹ pé ìtumọ̀ ẹ̀yọ̀ kan ò lè túmọ̀ àwọn ọkọ̀ harvard gẹ́gẹ́ bá àwọn tí wọ́n ń gbélé ayé tí wọ́n ní wọ́n ní lima ìyá rọ̀ fún lọ́wọ́ ta ni a ṣe nà sí àyẹ̀ fún ta là á ṣe kí ni nà sí àyẹ̀ kí ló dá lé lórí àti tó ta là á ṣe àríwá ẹgbẹ́ lè la a ṣe nà sí àfọ̀ ọlọ́run nasiha ni ipi pẹ̀lú mi ni wá nasiha lè mí ni kí ẹ máa gbọ́rọ̀ sí ẹ̀lẹ́kùn bẹ́ẹ̀ nasiha lè mí kí ẹ máa tẹ̀lé nasiha lè mí pé kí ẹ rárá bújú ó sì yàn kí ẹ lọ gbọ́mọ́ dé bẹ́ẹ̀ kúl kọ́ọ̀lẹ̀ lílá ó ní fún ọlọ́ ọba àmà wà ní kí dáàbì ó ní fún tíra ọlọ́ yẹn fi ṣe nasiha fún tíra ọlọ́ wà ní rọ súùlì àtẹ ó yìí jíjọ ọ̀tá ẹ̀ àti ìtàní àná wà ní rọ́súlì àti fún òjíṣẹ́ rẹ̀ anábì sallallahu alaihi wasallam wà ní àìmọ̀tì mùsùlùmí àti fún àwọn aṣíwájú àwọn mùsùlùmí wà ámọ̀tì àti gbogbo àwọn mùsùlùmí lápapọ̀. níbi báyìí kátó bẹ̀rẹ̀ sí ní nàìjíríà rẹ̀ síwájú ní títò ní pé lillahi wa li rasulihi wa li kitabihi wa li dinihi wa li rasulihi tẹ́ ẹ̀ bá wo ìjọ tó lọ́n bá ti kọ́ àwọn sùúrù àti kìtáàbù kìtáàbù lọ́lọ́wọ́ ti wájú. Àdáwọ̀ fún alẹ́ ìlànà fún ọkọ̀ àn. Àmọ́ nà lọ sóòl nínú àṣírí jìtà yá. Àmọ́ nà lọ sóòl bí máa ń tilẹ̀ ilé yìí ní ọ̀gbì yìí. Wọ́n mi nù olù. Àmọ́ nà bìlá ọmọlàyé gẹ́gẹ́ bí wọ́n sóòl. Bẹ́ẹ̀ ti máa bá nù. Odó ọ̀pọ̀lọ̀ lóṣù, a ní kí ló dé tó ẹbí kútùbù àwọn àtọ́jú lóṣù. Nígbà tó ẹgbẹ́ rúṣùlù sí ló mú kútùbù wá. Àfá lọ pé ọ̀lá aláwọ̀lọ́mọ ìdíkò ṣe ń tó bẹ́ẹ̀. Wọ́n lẹ́nu àlẹ́bí náà bẹ́ẹ̀ ni a ní ìdí ẹyọ kẹta àyẹ̀wò á ní pé àwọn òjíṣẹ́ ọ̀tà ṣùgbọ́n tíra òun tán. Tí ẹ bá ti wá ń gba ìsáàlà gbọ́, ìyẹn ti ń gba mọ́sálù bí ìgbà bí à. Tí ẹ bá ti ń gba ìsáàlà gbọ́, ẹ máa lọ gbogbo gbàdúrà ẹ gbọ́ ó ti kú yẹn mi pé táwọn ànábì bá kú tán tí ẹ bá ti gbàdúrà àwọn gbọ́ ìyẹn fi gba àwọn náà òun ló bàbá rẹ pé àtìgbà yìí sá gbọ́ pàṣípà jésù bàbá ìjọba kí ni gbọ́ ìjírì gbọ́ àtìgbà musa gbọ́ pàṣípà tọ̀rọ̀ ti gbọ́ sọ́ọ̀fì ibrahim bá ti gbà gbọ́ tí ẹ bá ti lè gbà bọ́dọ̀ ọlọ́run ló ti wáyé ti bá ìfẹ́ ní ẹ̀gbọ́n mi. wọ́n bẹ́ agbẹnirun ti dùn pé mú àjíǹsà tó ìsìlámù sàlídà inú ìtumọ̀ náà àfa àtúntò wọ́n ni pé ọ̀rọ̀ ọlọ́ọ̀ ní tẹ́ra ọlọ́ọ̀ ọ̀rọ̀ ọlọ́ọ̀ ní kí so ọ̀rọ̀ ọlọ́ọ̀ sì rèé ààrẹ ní tó ogun tó bá jẹ́ kọlọ́ọ̀ ọba wájú ní ó wà tó tó kẹ́kí ni ó tó ka àwọn òjíṣẹ́ tó yẹ torí bá ànágì ìṣọlọ́ àwọn súfí àwọn anágbà àtàwọn kírísíẹ̀ anágbà pé inú ọlọ́ọ̀ ní gbogbo àwọn ti wà àkídà àwọn báyìí ẹ̀yẹ́ yóò ti jíù jáde ń bẹ̀ ẹ̀yẹ́ yóò ti kírísítẹ̀ jáde ń bẹ̀ ẹ̀yẹ́ yóò gbogbo ẹ̀ jáde ń bẹ̀ nínú ẹ̀ òun náà làwọn tún fi. nínú àwọn tọ́tún láwọn àkídà tó lẹ́gbẹ́ kò sí tí ò pọ́ tàkọ́ nílẹ̀ làwọn amadíà ẹ máa bá ti sún fi bẹ́ẹ̀ ẹ máa bá ti ti kódà ẹ lè bá ti sún náà náà ń bẹ̀rù ìtọ́wájú ẹ àwọn tẹ̀blíìgì náà fún ẹ̀fà náà so àwọn tẹ̀blíìgì náà àkídà sún fi fáà sún fi ló fẹ́ẹ́ gbilẹ̀ wọn jù lórí bàbá ẹgbẹ́ kí ẹ máa bọ sàárè òtí bọ́ lọ́wọ́ wọ́n sì bìlíbi ó ní ẹ bá ti lọ sí sàárè yẹn dáadáa ọba yẹn ìyẹn lè wá bẹ́ẹ̀ lọ sí Pakistan kí ájì ti ti tó èyí ó fi ájì lẹ̀ ọ̀pọ̀lọ̀ Pakistan bẹ́ẹ̀ ọlọ́run aláàfin sáré wọn fún ìdá sínú láìlẹ́ so ibi tí gbogbo àwọn fìtínà yìí nígbàdókù kù sí ọlọ́run ọkọ̀ dà wá ń bẹ̀ so àdínú àdínàṣe ẹ̀rá dìbò ọ̀dà kí èèyàn lọ èyí tá a gbé ìlú láti sọ ní ìkọlọ̀ bí ó ṣe wá láǹfààní. ó lẹ́ nímọ̀ ni Rasulullah ọ̀ọ́là nílá ọ̀ọ́là nílá wọ́n ní bọ́ọ̀lù ẹni ṣe ànàbí àlìlá òṣùwọ̀n fúnkì ṣe wá àti wọ́n ní nǹkan méjì ní fún ọlọ́run àlá alákọ̀ọ́kọ́ nàṣí ọlọ́run fún òní àṣàhádàtú bil wahdaniyya àṣàhádàtú kéèyàn gbà kọ́lọ́ ọbẹ̀ yóò kẹ́yìn nínú gbogbo ìjọ ẹ̀ka gbàgbọ́ tí ọ̀gbọ̀dì ìyá ti ti àtìmáyìí òsìfáàtì wọ̀tìmádá wọ́n ti rògbò bí ìyá ti àtàn tó alákọ̀ọ́kọ́ ni nínú nàṣíhà fọ́lọ̀ lẹ́yìn tàbá ti gbà gbọ́ta ìyẹn mi nàbí ẹlẹ́ẹ̀kejì nínú nàṣíhà fọ́lọ̀ lọ́nà pé ìkìláàsù làámà ní ìyàhù àǹtẹ̀lùmíyàhù

torí iṣẹ́ ọkàn ọ̀rọ̀ ọkàn lásán sáà ọlọ́run ni wàjáhà dúbì ha wọ́n fẹ́rẹ́ kọ̀nẹ́ta àǹfùsù bùnmọ̀nù àrùwà wọ́n ń sọ pé àwọn ọ̀gbà ọlọ́run bá gbọ́ wọ́n sì máa ń náà kan wọn bákan náà àwọn ẹni tó ẹgbẹ́ wọn pọ̀ tàbí àwọn ọgbà ọlọ́run bá gbọ́ fẹ́ẹ́tì lọ́kàn wọn ti tòótọ́ fún ọgbà ọlọ́run bá gbọ́ àwọn náà ọlọ́run bá aláàmọ́jà ṣe ìrẹ́lẹ̀ so ìfúláṣù lè lá بكنا توحيده في ربوبيته وفي عبوديته وفي أسمائه وصفاته ننقل النصيحة لله سبحانه واضح؟ ألا كذي النصيحة بكنا إن النصيحة فالله ولفي امتثال أوامره واجتناب نواهيه كما تدعو الله تعالى tí ẹ fi jìnnà sí tọ́lọ́wọ́n bá aláàbá tó bá kọ̀ fún wàhálà làbàtà eléyìí ó túmọ̀ igbe ẹ̀ ṣe àdínù nà sí àkọ́ ọlọ́run mo rò pé ọ̀nà mélòó àgùntàn ọlọ́run ọba alákọ̀ọ́kọ́ ṣàhádà bí oúnjẹ wà dàníyà tì wọ́n wà olùbíyà olùbíyà ọ̀hánà ọba ẹ̀lẹ́ bí àtúnṣe àwọn àtúnṣe kílẹ̀ lẹ́ẹ̀kejì ìgbà sùdà àmàlí náà ṣé bá ní àtẹ̀gbéyàwó fi jẹ́ ní ẹ̀bà rẹ̀ ẹlẹ́gẹ̀ẹ́ta ń kọ́ àtẹ̀sẹ́fìlá bí àwàmírì yìí wà ń tẹ̀ṣẹ́ níbà náwà gbogbo èyí amma alkita walikita bi alákọ̀ọ́kọ́ ni pé nínú nà sí àti ẹni ṣe fún pé ọlọ́run tó kí ẹ gbà kọ́ lọ́dọ̀ sọ sẹ́yìn ọ̀bá ti fẹ́ jẹ́ bí mọ̀tẹ́sílà àbáwọn apá kan àwọn àṣà ẹ̀rọ iye gbogbo àwọn àṣà ẹ̀rọ ni àwọn apápọ̀ àwọn àṣáyà àbáwọn mọ̀tẹ́bílà àbáwọn jàmíyà alẹ́dínà náfọ̀ ẹnìlá ìdàmọ́nà ti bá ti ìgbà bọ́ọ̀lù lẹ́tẹ̀lẹ́ ìlà ìsìnkà àwọn jàmíyà báwọn àwọn náfọ̀ ẹnìlá ìdá kọ̀rọ̀ánù lè jọ́rọ̀ ọlọ́rọ̀ tí wọ́n èèyàn gbọ́dọ̀ gbà pé kàlámù wọn ìmúnẹ́gbẹ̀rẹ̀ mìnàlọ́ọ̀yì bí ni ò bá dàbí lákẹ̀ẹ́ ọ̀dọ̀ ọlọ́run ní kòránì ti wá ó sì sọ ní wọ̀kẹ́lẹ̀mọ̀ ọlọ́run múta tẹ̀kìlá wàyí ni ìsẹ̀jẹ́rọ̀ ka áhàdún mílẹ̀ mùsùlùmí nà fa àjíhù hajjá yẹ́sùmá àkàlámọ̀lá kó ló ti tú yìí yẹ́sùmá lọ́ọ̀bù gbé lọ́ọ̀bù ibi ìkọ́lá màkúrò èyí ni yóò hàlà mi kó dàbá ní àyè bá dà torí pé ní ẹ̀ bá ní lọ́ọ̀bù ibi ìkọ́lá o ti kó kúrò náà sí ṣùgbọ́n bí ẹ bá ní manfúùrì ìyí tí mo ń gbé jáde o lẹ́yìn tó màkúrò ṣùgbọ́n bá ní tàlàfùrì bí ìkọ́lá màkúrò wàhálà lẹ́yìn fọ́nà àwọn ìmáàmù Bukhari táàmì ìzọ́gbé yọ ìmáàmù bọ́rọ̀ rẹ̀ bẹ́ẹ̀ wọ̀bẹ̀ ìlẹ́ ọmọ òmúrú tọ́rọ bá ti rújú wọ́n wà jù kí dúró lórí pé àìkòrá ní kàláàmù lẹ́wọ́ tí nípa tó máa ń sọ pé tàláfù dí fúnlẹ̀ pé yẹn kọ̀rẹ́ tàláfù dí kọ̀rẹ́ eléyìí ni pòlíṣẹ́ Imam Bukhari eléyìí ni pòlíṣẹ́ àdínú Madini ẹ̀bà ìgbé tàláfù òun wà láàmà lùmí yìí àná àbí àbá Sulaiman tàláfù mọ́tàbù dákú wàhálà lẹ́yìn fọ́dàrà mi ṣùgbọ́n láti mo ti ní bàrẹ̀ wàhálà ni o gbólóhùn mi tí mo ń gbà jáde yẹn màkúlùkù ló sọ yẹn. àtọ́síwájú pé mọ́tàbù ó máa ń ṣiṣẹ́ fáì ó lè ṣe màkúlùkù. Ṣébà ni láti bí gbólóhùn mi tí mo ń gbà jáde yìí pẹ̀lú Bùránì màkúlùkù ti dá wàhálà lẹ̀. a máa kó olùkàtà láti fò bí ìbẹ̀ ìmọ̀ muhammed ò tiẹ̀ gbà kó tiẹ̀ sọ̀tọ̀ tó ń bẹ̀. tó inú wàhálà tó ń darí sọ pé alukur'an kàlámùlà píọ̀ ìwé ni wọ́n rí lọ́rùn sí. ṣùgbọ́n ìlú ọ̀pá tí mo mọ̀ká ṣe ti sílà tó ń pè ní kí ni o kálukú àfọ̀hálẹ̀ nàìjíríà kálukú. torí pé tàlá bí mo ṣe ń sọ̀rọ̀ ohun wò lẹ́sẹ̀ makro ẹgbẹ́ ọ̀pọ̀lọ́ ti tẹ́ kó tọ́rọ̀ sọ yóò padà fún ọ nílẹ́bù pé ọpọlọ lọ́mọ mi ohun mi tẹ̀ ń pọ̀ gangan mọ̀kúrú ṣùgbọ́n tí mò ń kà fún yín lẹ́rù mọ̀kúrú yóò ń dá wa láàrin dúró bí tí ó kí ẹ̀ tó ìkànnì àwọn sálàfù rẹ̀ nínú iṣẹ́ ẹgbẹ́ ọkọ̀ àti ìmọ̀ àmọ́ àṣà kò ṣe ilẹ̀ wọn ni. ọ̀rọ̀ lẹ́gbẹ̀ẹ́ ibi Quran orúkọ wọn súnmọ́ra ká ìlú mi ìwọ láìpẹ́ ìgbà parí ti bá ọ̀rọ̀ lẹ́gbẹ̀ẹ́ nìkan kí n gbà pé Quran àti ọlọ́run ti wá àwọn ọlọ́run tó gbọ́ ẹ̀nà wà látọ̀dọ̀ ọlọ́run àwọn àṣàyọ apá kan náà àṣàyọ ẹ̀sọ́ bẹ́ẹ̀ mẹ́rin gbogbo àṣàyọ ẹ̀kẹ́jì àwọn mọ̀ọ́tẹ́jìlá ẹ̀kẹ́ta àwọn ajá ní nínú argument táwọn máa ń ntọ. O ní pé kòtáàní ń wá ohun mú ohun dáńtọ́ yìí àkòtáàní wá látọ̀dọ̀ ọba ní gidi pẹ̀lú ìtumọ̀ bó ṣe wá dé báyìí ẹnu kàjáde ọ̀rọ̀ tí gbogbo ẹ̀dẹ́ ń gbọ́ ẹjìnà náà rí léjì dáwà yíò sọ ní o kò sí iṣẹ́ àti wá ní pé Al-Qur'anu kàlámù náà pẹ̀lú ní ìjẹsẹ̀ ìjọ ìwà ni kó bá rí pé mo gbọ́ tí ìmọ̀ náà sọ báyìí ní ń pọ̀ إذا نطق بالإبرانية يكون إنجيل وهذا يبرو لن يصح يوم جدينه إنجيل فكما تومن سنة وإن كان بيربى يكون ميش ewì ni ó jẹun gbà ewì ti rí ọ̀rọ̀ jẹ́ ọ̀dà ni tọ̀ olóòbá tẹ́gbẹ̀yàn gbọ́dọ̀ mọ́ bá wọn dá sí wùkẹ́ wọ́n ti kùránì rí ọ̀rọ̀ èèyàn ìjọ ọ̀rọ̀ èèyàn ń bọ̀ gẹ́gẹ́ bíi ohun lásán láti mú ó pọ̀ hún àwọn ní ọ̀wà pè ipe àwọn tó pè é tí èèyàn bá lọ bẹ́ ẹni tó bá mọ̀ á jù nínú ẹ̀rọ báyìí nítorí ẹ̀ tó bá ti bọ́ sí agbo ájú méjì kó bẹ́ẹ̀ mọ́bẹ́ gbogbo kan in tó fà nínú ìmọ̀bẹ̀ gbogbo yìí nínú òníyà wọn wọ́n ní ibi about one thousand ìbáwọn tó ń padà sórí ẹ̀ náà tí ẹni ẹ̀dógún oníṣẹ́ rò Sheikh Abdulrahman Nasiru Sa'adi bákan náà sẹ́rù òtún iṣẹ́ ti nà ọ̀sẹ̀ yìí. wọ́n jẹ́ kó lórí ìwọ́n tún padà síbẹ̀ ibẹ̀ ìjà ní àìdẹ̀ ẹ̀rọ̀bù ẹ̀yìn mọ̀ sẹ́sílẹ̀ ẹ̀rọ̀bù. torí pé nígbà tí nǹkan bá ti di pé ọ̀rọ̀ èèyàn lẹ́ ń pè kí ló kú gbà náà kò ní jọ́rọ̀ ọlọ́mọ. àti pé kòránì lè fẹ́ yí padà kò sí tó kú bá wọn ju pé kí ẹ máa gbà pé màjáàzì wà náà kòránì kí ẹ máa gbà pé kòránì wọn lè kọ́ báyìí kó sì ní nìkan ni kò látara báyìí ìyẹn gbọ́dọ̀ gbà nínú nàìjíríà fún kòránì lókè ẹgbà tó kòránì ọ̀dọ̀ ọlọ́run bá láàrin tó wá ní kọ́wó ńlá ọlọ́run tó báyìí torí kọ́ ọlọ́run bá ní iná náà nàìjíríà nàìjíríà wà iná láhó làhá nínú tí ẹ gbọ́dọ̀ gbàgbọ́ tí ẹ máa fi ṣe nàìjíríà fún kòránì ó ní tọ̀síkún bìlà ṣẹ́kín wàlà àtàrọ̀ dùn kéèyàn gbà á gbọ́ pé ọ̀dọ̀ ọlọ́run ló ti wá gbogbo tó wà ń bẹ̀ ní nínú àwọn àdájọ́ nínú àwọn àlàyé nínú àwọn ìtumọ̀ kéèyàn ò sì ní dá òsù kankan níbẹ̀ tí a bá gba agbáko kan gbọ́ tí ọ̀gbà pàṣẹjì gbọ́ ìdíran iṣẹ́ àwọn arìnrìndàbí afàṣẹ ìrìnnú nàbí bá àdùnkùdàbí òtẹ́gbẹ́rú nàbí bá. èèyàn ò gbọ́dọ̀ ìbádìí ẹ̀ bá ti lè ṣe ipò ṣe disbelief àpò dáùtù ẹ̀jẹ̀ kan ṣé kí nínú ẹ̀ lè bá a báyìí orí ìmánì rẹ̀ di o ní ìmánì kankan mọ́ nípa àkọ́tán òyìn gbọ́dọ̀ gbà ẹlẹ́kẹta ike annahu khairul kutub Qur'an yẹn síra lọ bá pátá èyí tọ́lọ̀ ń ọ ọdún èèyàn Qur'an kí ló bá ìdí tí bọ́lá fi dájọ́ ẹkù lọ nígbó jẹ́ mohamed fún wọn òun ló kó ogbó tó wà nínú àwọn yóò sínú ẹlẹ́ẹ̀kẹrin bẹ̀rẹ̀ abẹ́lẹ́ẹ̀karùn azabbo anhu azabbo anhu kíyà kó máa dìfẹ́ndì kọ̀ọ̀án ọ̀nà díẹ̀ máa ń gbà dìfẹ́ndì kọ̀ọ̀án kò nínú aláàbọ̀ ní kíyà hàn tọ́lọ́wọ́n bá aláàkóso wálé tí ó àyàtọ̀ bẹ̀yìnàtò fi sùdúrì lẹ́bí ìnà òtù láì ẹni tọ́lọ̀ bá ti ṣe rán òkú àfàá ní orí mímọ̀ ẹ sọ bẹ́ẹ̀ àwọn ẹgbẹ́ tó fẹ́ bẹ̀rẹ̀ sí tọ́lọ̀ máa lọ tó bá ti lè àfàá ní tààlì ọlọ́run bẹ́lú wa àyàtọ̀ bẹ̀yìnàtò fi sùdúrì lẹ́bí ìnà òtù láì wọ́n máa yájà bí àyàtìná ilẹ̀ bọ́ọ̀lù inú ọ̀nà tí wọ́n fi ṣọ́kù àrùn kúrò níbi àfikún àti àjọkúrò

nínú ẹni pé èyí ọ̀rọ̀ lọ nínú ẹni pé inú tọ́lọ́wọ́ pa níjọba kìyàmá ọlọ́wọ́ fún wa tàtà ara rẹ fún àwọn ẹlòmíì àdàbọ̀ àìbù kí ẹ̀ máa dìfẹ́ yẹn ẹjọ́ ọbẹ̀ dìfẹ́ ní kòrán gbọ́dọ̀ mọ́ ń pa ẹ̀mí o torí bẹ́ẹ̀ nìkan lè pe ọbẹ̀ ń sì lánàá láti sọ̀rọ̀ ibi kí lóye lọ́sọ pé ìdínà sọ̀rọ̀tọ̀ nìkan ìṣẹ́jú ẹ̀ta ní abá ìgbìlá tó ń sọ ìdínà sọ̀rọ̀tọ̀ nìkan ìṣẹ́jú ẹ̀fà mọ́ ẹjọ́ ọba mọ̀ fún ìwọ ló gbọ́dọ̀ mú àgbàgbọ àgbà nínú ẹni pé nàbí àbúkọ á ní pé kó pọn lé má gbé sójú wíńdò bẹyẹn wọn afẹ bẹyẹn ò sí bẹ́ẹ̀ àní ẹ máa sókò á nílé ẹ tí wọn sókò á nílé ọlọ́wọ́ pọn lé tó gbé máa gbé kó á sójú wíńdò máa gbé sí ó gbé sí lẹ́nu ni ó ti gbá ń pa ànàfíà àbúkọ á wọn ni kó wà tó ṣe é bóyá ó yàtọ̀ sí kí ẹ ti wá àti fún nǹkan àpọ́nlé fún kò nínú nàṣíhà míra dòsìrì ìdìndá rẹ àsìkò àdìsí yẹn láǹfààní púpọ̀ àfáwà ẹgbẹ́ ọ̀sẹ̀ mi bákanáà ni ọjà bákanáà ni àfáwà náà rí fún ara rẹ̀ wọ́n ní pé àdìsí táǹkà yìí àdìsí orí ayé àtàkì àmìnì ìtọ́síwájú ni pé ẹnìkan gbà lọ́wọ́ ẹnìkan nínú àwọn méjèèjì bóyá èèyàn ọ̀sẹ̀ mi ò ní lọ síra àbí pé ẹgbẹ́ àwọn náà ronú sí ọlọ́run ti dáàbò wọn bẹ́ẹ̀ torí àfáàní àwọn náà ò bá dáadáa ní ẹ̀ma ń wà nígbà padà bọ́rọ̀ ìdílé kankan gbogbo fìdílé yìí náà ń kóra wa sí lásìkò yìí náà àdínú ìnàfẹ́ àwọn òjò àdínú àìnàfẹ́ àti هذا وصلى الله وسلم على محمد وعلى آله وصحبه أجمعين نعم Question, okay. Okay, okay. lẹ́jọ́ tó náà pé ká mọ́ mùsùlùmí lè máa ṣe mùsùlùmí ṣe wù. ní lára ọ̀nà tí. ṣé mùsùlùmí ṣe wù. èèyàn tó tó ìta àpẹẹrẹ ìpè náà ara ẹwà ẹdẹ. ó ní ewu. ewu. ẹ jọ ayé ń bèrè. sọ pé táà lè generally alẹ́ sọ pé alẹ́ kọ̀ọ̀lẹ́sẹ̀ general. a ah, a ah, kọ̀ndẹ́mù ewu ìta sọ nípa àwọn ẹni tí wọ́n sọ púpọ̀ ráàyè kì í sọ̀rọ̀ ọlọ́run ìpín ìtàǹkà ìdí ọ̀rọ̀ ọlọ́run gẹ̀gẹ̀ fún ẹ̀ ìgbọ́rọ̀ ọlọ́run ọba ó wá ní ìtumọ̀ ipe ànẹ́bì ló wá sọ ńlárúbáwá ṣùgbọ́n tó yẹ pé hebrew ló fi sọ ni yóò di kíni o yóò di báíbù ipe tó yẹ pé yorùbá ló fi sọ ni kí ni ó di gbà yín òun làbí dárúkọ èrò kì í ṣe pé èyí ewì ẹwà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó bá mọ̀ nípa ẹ̀ ewì tá máa ń sọ̀rọ̀ fún yàn yóò máa wú yàn lórí kò yàtọ̀ sọ́fọ̀ mọ̀ pé wà nìyí yàtọ̀ sọ́fọ̀ ó yẹ pé inú àwọn ọkọ̀ náà ìjọ gbẹ̀dì tó kú bá ẹgbẹ́ ìtumọ̀ tó dáa ní ilé náà ń pè ní rókíà tó àfáàwá ìbọ̀dé ní asọ̀rọ̀ púpọ̀ lórí ẹ̀ wọ́n dé yọ wa pé rókíà áádì kò sáà ìdá ń bẹ̀ bí kẹ́hìn sọ pé kìlá máa ń kí ìdọ̀ ọkùnrin lórí gèlè lóbìnrin máa ń wọ̀ ìró ni ọkùnrin àtòbìnrin wọn lè yọ ṣé rẹ̀ gbogbo yìí náà ni pé eh, kí wọ́n tó ń sọ ẹ̀ máa bí so irú àwọn yìí o ṣùgbọ́n tó bá ti di pé eh, káwọn sọ̀rọ̀ kúrú tó irú yìí gbọ́dọ̀ sábà ṣùgbọ́n ìwì kò sí tó burú nínú ìwì o ṣùgbọ́n èèyàn gbọ́dọ̀ wá sọ Quran kó wá pè é ìwì Quran ò ṣe òkè bá mi ọlọ́run bá aláàkọ́sà mi tẹ̀lé nípa ọ̀rọ̀ bísínẹ́sì. Gbogbo ṣáà lè a lè invest nínú hmm. àwọn bísínẹ́sì tó jẹ́ pé wọ́n ní kẹ́ lẹ́nu five hundred naira fún registration. Then ṣé eh, eh, àwọn kankan wà tí mo wọlé fún yàn ṣé máa hẹ́n ní two fifty tó bá tó bá kọ́ńṣẹ̀ lómi tó bá lọ́ọ̀dù ní hundred naira tó bá kọ́mẹ̀ntì ní ten naira tó bá tó àfihàn yóò padà di pé owó yẹn mọ̀ lọ́wọ́ yóò mọ̀ pàṣẹ tó pẹ̀pọ̀ lórí pé bẹ́ẹ̀ yẹn àti ìbá tó rí sáyẹn náà ń gba three hundred naira. ẹkùn sọ̀rọ̀ ní àdókùn àlàyé ọ̀rọ̀ àǹtàsọ̀wò ẹ̀jẹ̀ gbọ́ yìí dáadáa. ok wọ́n ní with just five hundred naira registration fee registration bonus three hundred naira contract code n two fifty login to your account your eight hundred naira commenting so gbogbo àwọn oríṣiríṣi kí wọ́n àwọn ẹ̀mọ́ ẹ̀ǹdì ìṣẹ́ni tó bá ti fẹ́ yẹn three hundred naira gbogbo yẹn ni ìmọ̀ yẹn ti ninety five to five hundred naira gbogbo yẹn lè gbé ìgbòho business lọ. ẹ̀wọ̀n náà àdá àwọn èèyàn ti máa ń béèrè ọ̀rọ̀ yìí ti pẹ́ lọ́wọ́ mi bọ́lá ọmọ aláàfin mi ìlú àti ìlú yìí. òyìn tó bá yẹ pé owó tó bá rí ó jáde látara aṣẹ́ tó ń ṣe owó tó bá rí ó jáde látara aṣẹ́ tó ń ṣe kò sáì dánilẹ̀. mo ká nǹkan torí pé mo ṣe ìtorí pé ọlọ́run ka ọkàn fún nǹkan lásán náà ìwọ náà ń lọ jù sí péjì pẹ̀lú dátà pẹ̀lú òkè torí bá ní o ti ṣe gbìyànjú kan láì ṣe bẹ́tì torí bẹ́tì náà owó kan ìwọ náà ó ti síwájú tó tó ẹ pé owó ní orí látara ṣe tó bá ṣe lábùwà rẹ kò rẹ̀kọ́mẹ́ntì torí bá ní wọ́n ti ń lọ kà náà ṣùgbọ́n ìtókù ó ní pé ẹ lọ wádìí dáadáa ṣé kò sí hidden way ní ibẹ̀ ṣé ò sí hidden way ń bẹ̀ torí mo gbọ́ pé jìjìnà yìí wọ́n dẹ̀ ẹni tẹ́ ìbéèrè nínú àwọn àwọn èèyàn bẹ́ẹ̀ pé fọlá ní wọ́n wà wọ́n pọ̀ nínú ẹ̀ gan pàápàá táwọn àdáṣe engineering ṣe bẹ́ẹ̀ ni wọ́n pọ̀ mẹ́ta dá ẹgbẹ́ owó ọ̀sọ̀ọ̀sẹ̀ ṣe ìtàn rí pé bí bá ti ka ní so ẹ lọ wá ibi tí ọba ti owó mi tó wà níbí àbí ọ̀nà mi tó wà níbí ọ̀rọ̀ béèrè àdánilé ìgbọ̀dọ̀ bá wí ọ̀gbìn adágún ọṣùgbọ́ àdéhùn náà tí ọba ti fi ṣá ọ̀nà òtó bá ti wáyé tó pé ó lọ́ọ̀dì ìrọ̀rẹ́ gọ́ọ̀mẹ́ntì kò ṣí ẹ̀ ní ìlú pé iṣẹ́ yẹn wá látọ̀dọ̀ ṣùgbọ́n ẹwà tí wọ́n náà lọ́dún gbogbo ṣí ẹ̀ áfíkù ní sì máa sáré lọ ẹ̀yìn owó ṣùgbọ́n ọba ti fi ìrìn sáà gbà gbà bàbá ẹ̀ náà wọ́n ti

Eh, gẹ́gẹ́ bí àfa ìlú ìsìnkú àlẹ́ẹ̀lì bóòlù ìdìbáyìn màrífà tún màánù ìtọ́ba pàṣẹ wá sí ìlú màánù ó wá ní ṣùgbọ́n tó bá débi fífò fífò wà sàn tó nísìnyí ẹ̀yìn pọ̀ olórí ìmọ̀ tí ẹ lè ní onídàgbé ìlú onígbé ìmọ̀ Quran ṣùgbọ́n tí ó jẹ́ kí ìyára kó gbọ́ Quran yìí ṣé wà ní ìlú ìmọ̀ ẹ̀rẹ́

نعم ولا تجارة ولا مواصلات ولا زراعة ولا ولا ولا ما علم الدين إنما يخشى الله من عباده على àwọn tí wọ́n bẹ̀rẹ̀ ọlọ́run ọba àlá nínú àwọn ẹrú rẹ̀ àwọn onímọ̀ sọ ìmọ̀ tí wọ́n ń sọ ń bẹ̀ kìí ṣe ìmọ̀ ìmọ̀ fúbọ́ọ̀lù ìmọ̀ pátánkọ́lé ìmọ̀ ẹ̀sìn lébà lóògùn màálùbà tó màálù ní tọ́ba bó ti yẹ pé ọ̀rọ̀ àwọn àbá ṣe lẹ́gbẹ̀ẹ́ àtúmọ̀ ilé ìpè màálùbà tó màálù ní ẹgbẹ́ bọ́ọ̀lù ló màálùbà tó màálù yíò náà ṣe ti ní ṣe òpin náà gbọmàálùbà tó àṣìyá ìtọ́ba pàṣẹ yìí ẹ̀ ọlọ́run aláàfin fún aláàfin so ilmu jẹ́nà ìpè ṣe ilmu ìfọ̀hán ìfọ̀hán ìfọ̀hán fi sùdúrì lẹ́dínà wù kìlà ẹ̀ mú wà nípa ìfọ̀hán náà. Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni, àwọn gbowó bẹ́ẹ̀. Ìmí wà gẹ́gẹ́ ní asu wọ́n ti ń kí wùláyé àdáyé yìí sọ̀rọ̀ bá àyọ̀ àlọ́ sẹ́lẹ̀ òkè má tó kúrò àdáyé gẹ́gẹ́ ní ìlú láyé àdáyé sọ̀rọ̀ lọ́rọ̀ àyẹ̀wò àlọ́ sẹ́lẹ̀. wọ́n tẹ́yìn ọ̀bá wá lágbára àti kà àbí omi òun sọ òun jẹ òun ṣe ni pé ìdò rẹ ò dúró pẹ́ẹ́n nígbà náà làbó rúṣọ̀ fún ọ rúṣọ̀ nìyẹn ìwádìí kan rúṣọ̀ di ìpìlẹ̀ jọjọ́ gbogbo ìwọ̀n láyé ìyálà àìsàn ti bá àdá wọ́n ní ìkan náà àwọn ẹrúkùn ẹ̀yà tí máa ń dìbò gbogbo ìwọ̀n òun lọ gbé pọ̀tánì dání. Gbàgbọ́ ẹ pé òun ọkùnrin ojú òdì kò dé òun nígbà lè pè ní pé mo bá tó tó dáa nígbà tí èèyàn bá ní ìjẹun bẹ́ẹ̀ ò lè pè é pé àwọn gbogbo ìgbà. sọ̀rọ̀ tó bá rí fóun náà fẹ́ gbé kura ní fóun náà fẹ́ gba láńfẹ́ púpọ̀ láti ṣe ń lè ẹ́ òun náà fẹ́ tí ó dáadáa pẹ̀lú ẹni tó ti fún ọ̀há púpọ̀ èyí sì là gbogbo ìlà abẹ́tọ́ ọ̀há púpọ̀ fẹ́wọ́ òfin tó bá ní fún bẹ́ẹ̀ sí ní kábàárì òun kò péjì lẹ́jọ́ ẹ̀rọ àyẹ̀kù yóò bẹ́ẹ̀ ló pè padà òru ẹni bẹ́ẹ̀ lè gbé dání ní ìgbìyànjá òdì méjì ẹ̀kẹ́ ẹ̀dá ń bẹ̀ nígbà tó ti di lálẹ́ ló ti jẹ́ kí lóòrùn

bẹ́ẹ̀ wọ́n ti dákú ló ti dí nígbà wọn máa ń ronú sí ìta wọn kà ẹ̀nàmọ́ sọ pé ẹni tó ronú sí Quran tàbá fẹ́ wo wé ìfìdí ó dà gẹ́gẹ́ bí tàbá fẹ́ wo ẹni tó kú kàkàrà púpọ̀ ìkẹ́dà gẹ́gẹ́ bí textbook àti pépà tàbá gbé lórí scale tó wé àgbàdo òkúta gold ó ṣe wé ìdúró kẹ́lì kan lọ rí àwọn pépà ẹ̀yẹ ẹ̀yọ wà kan tó bóde ẹ̀yọ kan one gram one gram báyìí wọ́n gbé one hundred gram lẹ́gbẹ̀ẹ́ kan kí àwọn ọmọ pépà gánà ní ẹgbẹ́ ìdílé ẹ̀ lọ́dọ̀ gram méje lọ́sẹ̀ lọ́mọ ẹ̀yọ kọ̀ọ̀kan wá ẹ̀rí pé góòlù ó tẹ̀wé àgbà one kg so ìtẹ̀ wọn yé ibi máa tó tẹ̀lé kí ẹ̀ máa ronú nítorí dára pé ní àwọn kan kọ̀ náà pé bá a ẹ̀ máa tó bá rí ìrọ̀ lóṣù pẹ̀ láàrẹ́ ọjọ́ lóṣù mẹ́ta kó tó délé wá rí kan tí ò ní ìdílé tí tó lọ nìkan ló máa ń léwè ní àwọn tó wà lórí rẹ̀ kó dá fún yàn orí wọn pé ó lè gbé ọba yìí kọ́ sí ara ọba aláàfin fún aná náà ọmọ ṣe ẹni tí àwọn ìwọ́n ò jẹ́ pé wọ́n ò tún jẹ́ pé láàrin ẹni ìjẹ́ ló mú wá pé abẹ́mọ́ ìyàtọ̀ láàrin ìdílé yìí abẹ́mọ́ ìyàtọ̀ láàrin ásámú àti ìdàrọ́wé lọ àti sáárá mọ̀. ẹ̀rọ òru máa ń change by time pẹ̀lú orúkọ rẹ̀ ní òru máa ń change by time pẹ̀lú orúkọ ṣáájú ló kọ ohun general àgbàgbẹ́ ní kìí àmọ̀ lé wọ́n tó bá dín náà wọ́n dọ́ọ̀lù ó di o tààrọ̀ wí tí wọ́n fẹ́ yé máa balẹ̀ dáadáa fẹ́ kẹ́ náà wò lọ nínú ọkọ̀ ẹ̀ aláhàmù tó lè ara ọ̀rọ̀ náà sẹ́yìn. ẹ wá rí ìgbà náà tí wàá ṣe bẹ́ẹ̀ tó bá rí bòmí ìgbà tó ti bẹ́ẹ̀ kí ọ̀dọ̀ ti wọn bẹ́ẹ̀ kí ẹ̀ fi wọn ṣe bẹ́ẹ̀ ibi tí wọ́n ti ń kéwú first part nìkan náà lọ́wọ́ tí wọ́n àti kàkàkùkà ìyẹn lè bá wọn kéré tó kò sí ní gbọ́dọ̀ ọba wọn tí wọ́n ti rí gan ní tó kàn tó ọ̀sẹ̀ kù ó ní pé ooru rẹ̀ kì í ṣe ìròyìn ìdáná náà ti mú ẹnu ní ọ̀pọ̀ tó mọ̀ òbí ó rò pé ilé ẹgbẹ́ òun ìdáná ìdélẹ̀ ó lè ṣe náà nílà rákà méjì ti wùdú àìrẹ̀bọ̀ náà nílà rákà méjì ti wùdú gẹ́gẹ́ níwájú nínú ẹgbà ọ̀tọ̀ lẹ́yìn nínú ẹgbà ọ̀tọ̀ ṣé bá ń sìn nínú àlùjẹ́nà kí lọ bá ń ṣe ẹ̀rọ ọ̀rẹ́ ti tó nǹkan lóyún tó tó ń pátá lọ́la àbúkò ń ṣe àlùkò ń kí náfíà méjì. tó ìyẹn náfíà mú fúláàtì náà ń pè yẹn nígbà tó bá ti kí ní ẹjọ́ lóhùn ti dé lóhùn ti ẹ ó dẹ̀ ṣàlùwàlá lẹ́yìn àlùwàlá kí kò ṣe ti náfíà méjì ti kọ́ wá máa fà á lọ kó làwọn àdìgbà bá kúrò àtọ́nà yá sàfihàn. nàá ọ̀tún gbé ní àyànnìmọ̀ràn àti ìfà ọkọ̀ àpọ̀ lórí rákà kejì tàbí wọn ní ẹ̀. tó bá sì wọ owó dájú gbọdọ̀ tó bẹ̀rẹ̀ sí ní kan for land as of God ló ṣe déédéé fún ọ kéèyàn kí ń jẹ mọ́ iná àfa tí wọ́n rọ̀ já àdúgbò kéèyàn kí ń jẹ mọ́ pé jẹ́ àti lórí ìtọ́lọ̀. pé tó dáná ní kí ìjà máa òun kó ń tó bọ̀ jọra. wọ́n bá ní ìdìbò yẹn ti kúrò ní ìjọba àwọn àlàyé ẹ̀ẹ́dọ́gbọ́n tó bá ti ṣọ́ ọ̀dọ́ ìyàwó gàrí kò lè kí ìrọ̀rùn ẹ̀gẹ́ lẹ́yìn wọn ẹ̀ẹ́dẹ́jẹ́ ẹ̀rọ ti gbé wọn àti kò sí ìtumọ̀ nínà kò sí ojú gba fásíà nítorí gbogbo ìmúdá nàta ó ti lọ sùkú ìgbà tó débẹ̀ báwọn ti dìde èyí tẹ́ ẹ̀rọ ti máa rú àwọn yìí ò ṣáṣà àtàjẹ́ tó bọ́lọ̀ ń bá aláàkóso àwọn ìgbà náà tó pọn alágbòye rẹ̀ ìzákùnlá ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún